محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم Muhammad kọ́ bá àwọn ará ilé àti sàhábà àti gbogbo àná ní àpapọ̀. ní ìjẹ́jọ́ báàbù tí a kà gbẹ̀yìn ẹni tí bàbá abdulwahab tí wọ́n fún ní orúkọ pé la yuqal asalaamu ala Allah yẹn pé káwọn ọmọ sọ àlàáfíà kò máa bá ọlọ́run ọba nítorí kíni jẹ́wọ́n torí pé ọlọ́run ọba gẹ́gẹ́ ní asalaam ni òfin jẹntì ẹsẹ kọ nǹkan mọ sọ bẹ́ẹ̀ àwọn sọ àwọn sọhábà níta kọ́kọ́ máa ń wíìrì ẹwé abdullahi bin mas'ud radiyallahu anhu bí ó ṣe sọ pé táwọn bá wà lórí irun àwọn àmọ́ sọ pé asalaamu ala Allahi min kálá fi àmọ́ bá ọlọ́run látọ̀dọ̀ àwọn ẹrú rẹ̀ asalaamu ala fulani wa fulani ayi mina malaika ìkọlá afẹ́ràn kan bá malaika malaika bá àti àti báyìí báyìí nínú wọn ni anabi wa kọrẹ tiwọ pé ẹ mọ mọ sọ pé asalaamu ala allah ẹ mọ sọ pé kálá afẹ́ wa kó mọ bá ọlọ́run bá mọ́ fa inna allah huwa salam tó kọ́ lọ́ba gẹ́lọ́ba àlàáfíà ọ̀dọ́ rẹ̀ láti tọrọ ẹ̀. àríbábù tí a ti máa tẹ̀síwájú lẹ́ni òun náà ni ìdí bàbá sọ báyìí pé báàbò kọ́ọ́lù aláhùnmá fírílì ìṣe ọlọ́run ọba foríjì mi tó o bá fẹ́ àkọlé báàbù ọlọ́run ọba foríjì mi tó o bá fẹ́. tí bàbá mú báàbù yìí wá láti fi hàn kàmáàlì sultani la láti fi bí agbára ọlọ́run ọba bó ti jẹ́ agbára tó pé láti fi hàn wá. wa kàmáàlì júdìhì wà fadli àti ọrẹ rẹ̀ ti pé àti ọlá ti máa ń tani. wọ́n ní báàbù yìí ni tó fẹ́ túmọ̀ sínú ìtàbí sẹ̀rí lákọ̀ọ́kọ́ rẹ̀ ní hadithi tó wà ní sahih sahih bukhari wà ní muslim náà bẹ́ẹ̀ ní hadithi abdullahi abi hurayra wọ́n ní anna rasulallah sallallahu alayhi wa sallam qala alánàbíwá muhammad sallallahu sọ báyìí pé la yakul ahadukum kẹ́nìkọ̀ọ̀kan yín má máa sọ pé kẹ́ni kọ̀ọ̀kan ẹ mọ̀ sọ pé ní Allahumma firili ọlọ́run ọba foríjì mi Allahumma rahamni ọlọ́run ọba kẹ́mi ìṣí ìtàtọ̀ ọba fẹ́ pẹ̀lú kátọ́rọ àforíjì àti ìkẹ́kọ̀ọ́ náà ní ká má sọ ṣùgbọ́n tó dé ni pé ìṣí ìtọ̀ ọba fẹ́. kẹ́ni kọ̀ọ̀kan wọn máa káwọn máa sọ báyìí. anabi ní ìfàlìyà azimi limasala ẹjọ́ bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run kó béèrè pọ́n ọlọ́run fún mi lọ́wọ́ ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run forí jì mí kótó wọn máa dé pé tó o bá fẹ́ kó má dé kó tọrọ àforíjì kó ṣùgbọ́n kó tọrọ láwọn kó fìdí ẹ̀ múlẹ̀ ni kó má máa sọ pé ọlọ́run tó bá fẹ́. fa inna Allaha la mukriha lah torí pé kò sẹ́ni tí ń tú láàṣì ọlọ́run kó tó ṣe ń tó bá fẹ́ ṣe. kò sẹ́ni tí ń tú láàṣì rẹ̀ táwọn ká àbí tí mo fẹ́ lábọ́ ọlọ́run yìí ti fẹ́ ṣe kí ni ó ti fẹ́ pọ̀ jù tó bá fẹ́ bí ẹ ti ń bẹ yẹn lé nǹkan ṣe ẹ̀dá kan ẹ bá ń ṣe lé ẹ bá ń ṣe lé tọ́lọ̀ bá ní kẹ kẹ ráyè bá ń ṣe tẹ bá fẹ́ bẹ́ẹ̀ tágbára yín bá ka ìyẹn la máa ń sọ yín fún. ànábi ni fa iná wọ ha láàmú kiri hàlà kò sẹ́ni tí ń tó láti ọlọ́run táfi bá a máa sọ pé ní àbí kó máa rí pé ní níta béèrè ti pọ̀jù tó bá fẹ́ ṣe fún wa kò sí ní tó abéèrè tí ọlọ́wọ́ lè ṣe. ay la ahda yukirihu ala ma yurid fayamunahu minhu. nítorí pé tọ́lọ́ bá ṣe kò sẹ́nìkan tí ń tún láṣẹ rẹ̀ kó tó ṣe tátó àfihàn sókè abẹ́ni òun náà tó lágbára láti kọ̀ fún kó má ṣe ni. àwọn máa la yurid fayalisamu bi fi'li kò sẹ́nìkan ní tọ́lọ́mù bá fẹ́ ṣe kó wá lábọ́ lọ́lọ́rùn pé ó di dandan ó gbọ́dọ̀ ṣe. لأن الأمر كله لله وحده torí pé gbogbo àṣẹ pátá ọwọ́ ọlọ́run ló wà òun ní ń pàṣẹ bó bá ṣe fẹ́. والمحظور في هذا التعليق من وجوه ثلاثة a ní àwọn nǹkan tó jẹ́ ntí ò bá mu nínú ọ̀rọ̀ yìí ọ̀nà mẹ́ta ló pín sí. alákọ̀ọ́kọ́ ní anna yushiru bi anna Allaha lahu mukriha ala shay'in wa anna wara'ahu man yastati'u an yamna'u. ìyẹn pé tó bá ń bẹ lọ́tọ́ ẹ pé ọlọ́run ṣe báyìí fún mi insha ìṣí tó bá fẹ́. a tó a fẹ́ mọ ọgbọ́n yìí pé àbá nǹkan tó ń tún láàṣì ọlọ́run tọ́lé ní kó ṣe nǹkan tó tún lè kọ̀ fún kó má ṣe. bí bàbá ẹni tí wàá ń bẹ ọlọ́run pé tó bá fẹ́ ní sọ fún káàní láò kiri òkà òun tún láàṣì ẹ o ọlọ́run fún mi lówó yìí ṣíta tó bá wù ẹni òun tún láàṣì ẹ o bí kẹ́lẹ́ pé ẹni fún mi ní nǹkan báyìí tó bá wù yín òun tún láàṣì yín o bí bàbá pé ipò tá a gbọ́ lọ́wọ́ bá sínú bí ọlọ́run fún mi lówó tó bá fẹ́. tí màá túmọ̀ pé ní èèyàn sọ pé ní ìṣe tafa fẹ́ wà ìṣe tafa là tẹ́kù pé ọlọ́run forí jì mí tó bá fẹ́ tó bá sì tó fẹ́ náà àtò lè má forí jì mí tó bá tó fẹ́ àtò lè má forí jì mí tó ẹgbẹ́ tó bá fẹ́ ni. ìyẹn wàá ní jáde wà mọ́. bí àpò ọ̀gá òfẹ́ nǹkan. ìgbà tó bá fẹ́ ìdókè tó bá sì tún o tún lè mọ́ o tún lè mọ́ fún mi ànábì ká má ṣerú àdúrà báyìí. ìtọ́ tó túmọ̀ sí ni pé ana kọ́lá kọ́ il inshit kàánà ó yàrá ana haza amurun azim alallah bí ìgbàgbọ́ ẹni tí ń ṣàdúrà wọn ó rí pé ah, nǹkan yìí mọ̀ tóbi lọ́dọ̀ ọlọ́run wọn ń béèrè ńlẹ́ ńláńlá kó kọ fún mi mo ń owó mo ń ọmọ tí ò ti fẹ́ pọ̀ báyìí bí wàá pé nǹkan yẹn ẹni yẹn ti rí pópọ̀ wájú ọlọ́run ọba ọba àlekè ọlá wọ́n kọ́ tó fà láàyè ṣàbí olè káwọn ní àbímọ ìdàwó. ìyẹn pé wọn ò ká nǹkan yìí mọ̀ ti pọ̀jù àbí ká yàtọ̀ fọ́nà pa kí tí mo béèrè tí o bá ti pọ̀jù tó bá fẹ́ lọ sí fún mi o. bàbá níbi kí akọ àpèjúwe sì kan pé àti ní mílíọ̀nù riyal fún mi ní one million riel bí kálukẹ́ fún mi ní one million naira ìṣí ìta tó bá fẹ́ ni o jẹ́mọ́tẹ́ ni o bá fún wa ìjáàbù torí pé àárín náà wà béèrè nǹkan ká fi rin lẹ̀ àárín òkè tó bá fẹ́ ni ìyẹn àárín òkè tí ò bá ṣàdúrà kó fàdúrà rin lẹ̀ ẹ ti pé ọ̀pọ̀lọpọ̀ wa náà ní inṣàlá mọ́lá ẹlòmíì ní ọlọ́kọ̀ sanu wa ọlọ́run ṣe inṣàlá yóò tún fi inṣàlá òtítì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yẹ̀mí nínú wa nǹkan yìí ti mọ́ lára sẹ́kù tó bá ṣàdúrà yìí tó máa bẹ inṣàlá sí. ọ̀nà ọ̀nà àṣìbá ìfún àṣìbá ìfún inṣàlá. bẹ́ẹ̀ ni sáré sókè fàlíyà àti mi lìmọ́sàlà a máa ń fìdí ń tá a bá ń tọrọ a máa fi rin lẹ̀ ni a máa fi múlẹ̀ ni ẹni tó fi àyàfi àìdè á fi rin lẹ̀ fọ́nà bọ́ba àlekè ọlá pé kò ṣe fún wa. wọ́n ní àyínàká ìdá kúntà láwùjá ẹni torí pé tó bá sọ fún yẹn pé fún mi ní nǹkan báyìí tó bá fẹ́ rúbámọ̀ ya kúnnù ṣé ń àzímọ̀ yàtàsọ̀kálù yàtàsọ̀kọlù bí wàá pé nǹkan yẹn ti tó bí lójú ẹni wọn náà gáà sí òní wo jùlọ kan báyìí tẹ bá lágbára ní o àbí tùmọ̀ rẹ̀ náà kọ́ kọ́ ẹ pé ńlá nǹkan bọ̀ yín ní ọrùn kíkẹ́ máa tóbi lọ́rọ̀ ẹni àgbẹ̀tọ̀ nǹkan báyìí tó bá fẹ́ tígbà rẹ̀ bá kà ìyẹn ló ó fi léwu ká máa ṣerú àdúrà báyìí torí pé àfìdí ń tá à ń fẹ́ yẹn àfimúlẹ̀ àtúndé òkè tọ́lọ̀ bá náà ò fẹ́ ńkọ́ bẹ́ẹ̀ káàdì máa kọ̀m̀pìlì pé ọlọ́run ti wá fún wa lówó ọlọ́run ti wá fún wa lálàáfíà torí pé wọn náà ti sọ pọ́nlọ̀ pé tó o bá fẹ́ ni àyíṣà àdúrà báyìí. wọ́n ní rírà pàwọn àbí nǹkan yẹn ó tóbi wájú ọlọ́run. wàlẹ́ àbájọ ìlànà nígbà wọ́n sọ láti wáyé pé ní wàlẹ́ yóò ọ̀zímọ̀ rọ́gàbà à ń torí ẹni tí ó bá ń bẹ lọ ànábì ni kò ya ojú kòkòrò rẹ kò ya gbé tóbi ọlọ́run fún mi lówó ọlọ́run ṣàánú mi ọlọ́run foríjì mi bọ́ọ̀sì máa fi gbogbo ẹ̀rín lẹ lọ́nu bọ́ọ̀sì máa sojú kòkòrò lẹ́ni tó ní ìdí nǹkan mọ̀gàn ọlọ́run foríjì mi ìgbìfìrìlì ìrẹ́hàmùnì ṣàánú mi inṣàlá ọba tó fi inṣàlá àbí ṣí tàbí tó bá fẹ́ nítorí ọ̀sẹ̀ nígbà pọ̀ nídìí nǹkan o ìfẹ́ tí mùsùlùmí kan máa fi ìkànnì báyìí rinlẹ̀ ọmọ fi rinlẹ̀ tó bá ti ń ṣàdúrà ìyẹn ló bá dé pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyàtọ̀ máa ń kó sí kíní kan kíyèsí ìyàtọ̀ wà láàrin à ń ṣàdúrà àti à ń ṣe àdéhùn ìyàtọ̀ wà láàrin ẹ̀ ẹtí bá ń ṣàdéhùn ní inṣàlá mọ́ wà nù ọ̀rẹ́ bọ́t àtàdéhùn àtàdúrà kò yàtọ̀ lẹ́nu ẹlòmíì lọ́pọ̀lọpọ̀ brọ́dà tí bá ti ń ṣe òun ṣe báyìí lọ́la inṣàlá yóò wá tó bá débi àdúrà náà ọlọ́run ṣe báyìí fún mi inṣàlá iye gbẹ ọ̀ ṣàdéhùn ọ̀ ń tọrọ nǹkan ni ọ gbọ́dọ̀ fi ojú kòkòrò rẹ̀ pọ̀ nídìí nǹkan. fàyínà ńlá aláyàtà àbọ̀mù òṣè àtọ̀ máa ń torí pé a gbọ́dọ̀ fojú kòkòrò nílẹ̀ tó bá ti inṣàlá ká àbọ̀ náà lágbá rẹ̀ ni àbúfẹ́ pọ̀ jù ni kọkùnrin tọ́lọ́ nítorí pé kò sí ní tó tóbi wájú ọlọ́run tí ò lè dé kíni tí ò lè ṣe. liyasara man sha'a min qalilin wa kathirin wala yaqul hadha kathir la as'alu Allaha iyya. àbánikọ́ ya tọrọ gbogbo tó máa fẹ́ tó tóbi ní àbí tó kéré wọn ká ilé tiwa tóbi jù tètè wa máa bí ọlọ́run lélẹ̀ ọ̀dọ́ tiẹ̀ ló ti tóbi ó kéré níwájú ọlọ́run bá a ọba àlekèọlá torí pé ọlọ́run bá kò sí ní tó tóbi ní iwájú rẹ̀ èyí láyà kónú ṣe àzìmà ìdáhù hàtà yẹmúnáhù yẹmúnáhù wàyẹbùkàlùbẹ subhana wa ta'ala kúlù ṣe ń yòtè fàyínà wọlé ṣe àzìmà ìdá. wọ́n ní ọlọ́run bá kò sí ní tó tóbi wájú rẹ̀ kò sí tí ó gbé pamọ́ fún yẹn tí ó fi sáwọn ẹ̀rí. torí ẹ̀yìn kẹ́lẹ́ tóbi lọ́jọ́ tiwa dùgbọ́ kékeré ńlọ́dọ̀ ọlọ́run ọlọ́wà subhanahu wa ta'ala ní kólì ọlọ́ ní záàmù lẹ́dínà káfàrú àwọn kèfèrí ń lérò pé Allah yub'athu wọn à ní gbà wọn dìde ọlọ́ ní kólì bala wa rabbi ara ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ àgbẹ̀yìn dìde mo fọ́ lọ́wọ́ bá mi fura látọ̀bọ̀ àtúnnà àgbẹ̀yìn dìde ńjọ súnmọ́ látọ̀nà bá ń nábì mọ́ àmìlítùn bákan náà àfọ̀yín nílò gbòó gbogbo iṣẹ́ tẹ gbáyé yín wá ṣe àápè yín dìde àáfò yín nílò gbogbo iṣẹ́ yín. wàdálíkà ala Allah yasir nítorí léyìí ò tóbi lọ́dọ̀ ọlọ́run ó kéré ó fúyẹ́ nígbà tí ìgbé gbogbo ẹ̀dá dìde tó fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣé ìwà ṣe tọ́lí ni wọ́n fẹ́ níwàá tó fi wọ́n lọ́jú ọlọ́run abàdà ìyẹn ló fà dé pé a gbọ́dọ̀ máa kà nǹkan kan kó tóbi níwájú ọlọ́run ní nǹkan tá à ń tọrọ ìwádìí wọn ló ní tóbi kọ́nà kébì kan ti tọrọ tó níwàá sọ débi kọ́ wọn kẹ́ insha Allah tó bá ṣe dùá máa fàdúrà rẹ lẹ́nu. gbogbo tọ́lọ̀ bá ti fún yàn tó kéré wájú rẹ ni. nínú tí nǹkan ìtúlẹ̀ túmọ̀ sí ni pé ẹni tó bá ń ṣàdúrà tó wá pé ìṣí ìta tí wọn lọ́n bá fẹ́. ní tó túmọ̀ túmọ̀ pé ní anáwó yóò ṣe irú bí aná bí àpẹni tí ń tọrọ nǹkan ó rọrọ kọjá tọlọ́run kò nídìí nǹkan tó bẹ́ẹ̀ ọlọ́dàkùn ra mọ́tò fún mi ìṣí ìta tó o bá fẹ́ ó yẹ kó o nídìí kíni ó nídìí mọ́tò ọkàn tọrọ ó yẹ kó o tún máa fi ìṣí tó o bá fẹ́ sí. káyà kún ìṣí ìta fáfà àníyàn apá àǹsọ fún yẹn pé tó bá wù ẹ́ lè máa lọ o tó bá wù ẹ́ ti ṣe báyìí o àyíké níṣọ àdúrà ò sì rí bá wọn àdúrà àìsàn lọ́nà méjì á máa fi rinlẹ̀ kọ́ lọ́n ṣe ni ìyẹn ní òfin dáká máa fi inṣàlá àbí ṣítà tá a bá ń ṣe dùá wa. bákan náà bí kéèyàn kéwàá yìí ṣítà fàlà àtẹ́fà ẹ̀rí ẹ̀rí tó bá wọlé má ṣe ànábi wa ẹ̀kọ́ lè di pé wà á lè yọ ọ́ bí ojú kòkòrò tá a fẹ́ ṣe wàlíyù ásímì rọ́gìbà wàlíyù ásímì rọ́gìbà ojú kòkòrò tá a fẹ́ ṣe a gbọ́dọ̀ fi hàn kágbé tóbi kódà bó jẹ́ pé tí wọ́n ń béèrè tó kéré àwọn fojú kòkòrò hàn tá a bá ń bẹ lọ́wọ́n bá ní. ọlọ́run fi ròyìn àwọn ẹni pé wàyà dé òun nàná rọ́gàbá wà ráhàbà á ń béèrè nǹkan lọ́wọ́ rọ́gàbà lẹ́yìn tí kòkòrò. ìpè tètè ẹ ti sọ pé tọ́lọ́ ṣe báyìí fún mi tó bá fẹ́ ìsojú kòkòrò hàn ń nù ṣeṣẹ́ pé ká pé ìsojú kòkòrò náà ni kò yẹ kó tó máa ní tó bá fẹ́ sí ó yẹ kó máa fi ń rìnlẹ̀ pé ọlọ́run bá subhanahu wa ta'ala yóò ṣe ni. a ní wàtà àlékún yóò náà fi dàlẹ̀ ìmọ̀ fi ń téèyàn ń ṣe ládùúgbà ìmọ̀ fi kọ́ ó kọ́ntradìtì lójú kòkòrò ẹtọ́ ni ọlọ́run pé ẹtọ́ ni ọlọ́run fún mi lálàáfíà ìtàlẹ́mìkàtì kó sì sojú kòkòrò pé àwọn wà láàfíà yẹn làwọn ẹ̀bọ̀tẹ́ ọlọ́run fún mi lálàáfíà èyí ìtàtọ̀ bá fẹ́ ètò ṣe yẹ ó ta ko pé yẹn lójú kòkòrò etí ń wà ó ta bá wọ́n yẹ pé wọ́n láàfíà ní gbọdọ̀gbọdọ̀ bá fẹ́ onídìí owó ọsọ fún ẹgbẹ́ ẹ̀dáfẹ́ fún ní ibà ẹ̀tẹ́ bá fẹ́ ẹnìkejì bá dé wá ní pé ẹ̀dáfẹ́ fún mi ní ibà ìjọmọ nídìí ẹ̀gẹ́ ni tó tún fojú kòkòrò hàn ta lọ́ fún náà méjèèjì ayọ̀ sọ yẹ́nì pé lọ́dọ̀ ẹ̀yẹ̀gẹ́ yìí ò tó ká tó wá sọ fọ́dọ̀ ọlọ́run ọba ọba àlekè ọlá tọ́ka yà sọ ẹni wa ká sì yàtọ̀ láàrin àdéhùn àti àdúrà ìyẹn lé lọ́nu àdéhùn wọ́n ti báyìí pé lọ́la inṣàlá ẹ padà wá lọ́la inṣàlá tó lè pé ọlọ́run sànú yín má fi inṣàlá sí yìí o ìtumọ̀ pé ọlọ́run sànú yín tó bá fẹ́ ó sì bá fẹ́ kó tó má ṣe kíni kó tó má sànú yín àyíká àánú ẹ̀ gẹ́gẹ́ ẹ̀ sójú kòkòrò ẹ̀ àwọn pọ́pọ́lọpọ̀ ẹni tí wọ́n ń sọ wọn àgbèrò ẹ̀ báyìí ṣùgbọ́n irú kẹfà ẹ̀ mọ́jọ́ mọ́ wa lẹ́nu ẹ̀rẹ́ lómi yóò mọ̀ sí káyọ̀ bá bàdé àwọn ọ̀sẹ̀ báyìí yóò tún ṣe àlàyé tún fi parí rẹ̀ ẹ̀kú máa rí bẹ́ẹ̀ ká ṣe yàtọ̀ láàrin àdúrà àti àdéhùn tí a bá ń ṣe. wọ́n ní lẹ́hàn lẹ́mọ̀ lè ṣẹ́yìn àlùmọ̀tòló wọ́n torí pé ẹni tí ń béèrè nǹkan wọ́n fi nǹkan yẹn kọ́ ó ń fi kọ̀ǹdíṣẹ̀ sí i. wọ́n ní ẹni bẹ́ẹ̀ yóò ṣírù tààlì kọ̀ọ̀hún bí bí ana mùsẹ́kì bí ana mùsẹ́kì náà bí ana mùsẹ́kì náà ànìfẹ́ ó ìfi kọ́ yẹn ìfi hàn wá pé bíbà kó wọn nídìí nǹkan wàlí ìsánú yá máa gẹ àyẹ́dẹ́ Allah ta'ala wà ó àyẹ́ ìṣòro anáwó muftakiru ilé gáyàtọ̀ liftikọ́rù alẹ́ tí bá ń bẹ lọ́n inú tẹ kárí lára rẹ̀ ni pé kó máa fi hàn pé mùsẹ́gìnì àmọ́ àfọ̀n muftakiru ila Allah pé aláìní lòun jẹ́ níwájú ọlọ́run ní kẹ̀kẹ́ gbogbo kò tó kó wà tó bá dídá wájú ọlọ́run kó jura rẹ̀ lẹ̀ kótó mọ̀ máa ṣe ṣe tí ẹni tó ní ẹtọ́ àlùkẹ́ yín ṣí tà ètò máa gbà alẹ́ fún mi alẹ́ mọ̀ fún mi à èmi náà mo lè dá dúró tó bá fún mi ìṣesí ẹni tí ń ṣe yín ṣí tà ètò jọnu wíwẹ́ tí ń bẹ lọ́wọ́ bá gbogbo ara rẹ̀ gbogbo ọkàn rẹ̀ ọ̀dọ́ ọlọ́run ẹ̀ kó wà wàhánà mọ́ ọ̀há kọ́ọ̀dì rúnà àlà àyùtí àbáwọn kan abóyá tí mo béèrè yóò tóbi jù ní ọlọ́kọ́lé fún mi kí n tún lọ mọ́kà kí n tún ra mọ́tò lọ́dún kan náà àtẹ́lẹ̀ ah, ò fẹ́ pọ̀ ju ìṣí ìtà tó bá fẹ́ àbí wọ́n rò pé ó tóbi jù ní. ẹni ọlọ́run asọ́nù àtàrà kò sí nǹkan kan tí ó tóbi wájú rẹ̀ ó yẹ kí láàrin ọdún kan gbogbo nǹkan yọ̀ lọ́lẹ̀ kó tẹ̀ lọ láàrin ọdún kẹ̀kẹ́ ẹ kí láàrin oṣù mẹ́fà tọ́ọ̀sì ní kẹ̀kẹ́ tẹ́lẹ̀ kò sí nǹkan oní tó wọ́n wájú ọlọ́run pẹ̀lú wà áyé náà àlè ní tó fúyẹ́ wájú ọlọ́run ní gbogbo nǹkan. ìyẹn ló fà tó yẹ pé ńgbà tí wọ́n fún ah, Mariam nílò àbí Zakaria ni pé yóò bímọ àbó ní ṣe bímọ ó ti rí báyìí rí báyìí ọlọ́ni wa àlẹ́ yà á yínú ní tí wọ́n rò kó tóbi o ètò fúyẹ́ lọ́dọ̀ tèmi ni tèmi wọn lọ lọ́ọ̀bì mọ́ ní jẹ́ lójú kè ìwọ gẹ́rẹ́ tó ń sọ̀rọ̀ wà kọ́ ní kàlákùtùkà mi kọ́bùlù tèmi mo dá wọn náà tẹ́lẹ̀ fàlámùsà kò ṣe à ṣé wọn náà jẹ́ kẹ̀kẹ́ ni. kódà irú nǹkan báyìí máa ń kẹ́kẹ́ lómi kó rẹ̀wẹ̀sì bí àdúrà pé àṣẹ ìkẹ́tẹ́ ọ̀sẹ̀ yóò ti máa pọ̀ jù sọ́nà lè ṣe gbogbo ilé ìfúnmi báyìí. bóyá ní wàá padà bá tó wọ̀kẹ́ inṣàlá àbí ṣíta tó bá fẹ́ rárá ojú kòkòrò ojú kòkòrò wa sì ní lọ́dọ̀ ọlọ́run àfi ń gbapò sí ni èèyàn la máa ń sojú kòkòrò lọ́dọ̀ rẹ̀ náà rí yàrá láti jù pé àá ó ní wàá rí báwọn bàbá alágbájá ẹ àtàmọ́dò ìyẹn lójú kòkòrò tèèyàn ṣùgbọ́n tó dọ̀ ọlọ́run èèyàn tó mọ̀ gbà ránkì sí ni. tó sì máa lẹ́mìí pé ọlọ́run bá sọ fún àwọn àtàlà gbogbo ohun tó ń béèrè lọ́wọ́ rẹ̀ ni ó sì fún ẹ̀. ìdá min adábì dùhà torí náà nínú ẹ̀kọ́ àdúrà ni pé Allah yẹ́dí wà bí àti sígà oníkàmọ́ máa lóru gbólóhùn báyìí láti máa fi ṣàdúrà nínú ẹ̀kọ́ àdúrà ni ká máa lóru gbólóhùn pé ọlọ́run ti báyìí fún mi ìṣí tàtọ́ bá fẹ́ ẹlòmíì lè má lò tá a kó fèsì ọ ní insha Allah tọ́lọ́ bá fẹ́ ọlọ́kọ́sá ní ọlọ́kọ́ yẹn insha Allah tọ́lọ́ bá fẹ́ ìkẹ́kẹ́ náà ẹni àkọ́kọ́ ló nílò adájú kọ ẹni ẹ̀kejì ló nílò adájú kọ. bali yẹ́jì sí mu fàyàkó lẹ́ni inú ẹ̀kọ́ àdúrà ni pé a máa fi ń tà ń sọ nílẹ̀ kí aláwọ̀ fírìlì ọlọ́ọ̀ba forí jì mí láì ní sọ pé tó o bá fẹ́. bákan náà aláwọ̀ wà fíkìnì ọlọ́ọ̀bí mi ṣe kò ń gẹ́ alùpùpù kò ń gẹ́ yẹn náà tẹ́lẹ̀ bí bá ti tọ́lọ̀ bá gbàdúrà tó bá fi ṣe kò gẹ́ kí lọ́lọ́ ṣe yẹ ó fẹ́ bẹ́ẹ̀ náà ni bọ̀tì ìwọ kọ́ lọ́ọ́ mọ̀ sọ fún pé tó bá fẹ́ ẹ gbọ́ ọlọ́run gbẹ̀mí ga tọ́lọ̀ bá ṣàgbéga fún ẹ̀sìn bọ́lọ́run fẹ́ bẹ́ẹ̀ náà dàbí ṣùgbọ́n kì í ṣe pé wọ́n lọ́ọ́ mọ̀ sọ lẹ́nu rẹ pé tọ́ tọ́ bá fẹ́ yẹ lánàá pé ní láàmú kiri á kò sí ẹni tí ó tó láti ọlọ́run ṣe nǹkan wọ ni ẹ fi rí inú wa ni yẹ́n jìnnà bìlì ìjábá ẹ̀ńtà bá bẹ náà bá a ṣe fi àdúrà rinlẹ̀ ǹjẹ́ bẹ́ẹ̀ ni la fi ìgbà àdúrà náà rinlẹ̀ ah, bá mo ṣe pé o gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ gbà ẹ̀gbẹ́ kéèsì káfàdúrà rinlẹ̀ ọ̀dọ̀ ta nìyẹn wa ọ̀dọ̀ ti wa ọlọ́run ṣe báyìí fún mi gbígbà ń jẹ́ kápọ́dọ̀ àtúnṣe rinlẹ̀ fóònù pé ọgbọ́dọ̀ gbà á. aljawab إذا كان الأمر عائدا إلى قدرة الله a ní lókun gbàtà bá pé ní ọ̀rọ̀ yẹn àfi tì sagbára ọlọ́ fàáza yẹjú bá yẹjú sí bàbí ànàlá kọ́ọ̀dìrọ̀ àlàzàlì ńgbà tá a bá ti fi tì sagbára ọlọ́ agbọ́dọ̀ mọ́ làmọ̀dájú pé ọlọ́run lágbára lórí ẹ̀ yóò ṣe kíni yóò gbà lọ́wọ́ wa àmọ́ àzàlì yàmàgà tó sinà zọ́nà bíbélà ani bákan náà ètò jẹ́ náà afọ̀n mhm, ani torí pọ́nlọ́ ní ni ẹ pè astajib lakum wọ́n ṣe kí ni mo jẹ́ pé yín ẹ pè mí mo jẹ́ pé yín. ama man min haythu du'aika anta bi itibari ma indaka min al-mawani náà ẹ kí ẹ sáré yìí pẹ̀lú pé ọlọ́run ni ó gba gbogbo àdúrà ọ́fìn ilẹ̀ kọ́nà ó ṣe kí ni yóò gbà tọ̀dọ̀ ọlọ́run wọ́n tún wá wá sọ́dọ̀ tiẹ̀ padà wọ́n ní gẹ́gẹ́ bí ìjọba ènìyàn tó yẹ pé tó lè kọ́ dígbàdúrà lè ṣẹlẹ̀ ní ọwọ́ tèmi èké tí ń pín sọ́nà méjì báwọn. àkọ́kọ́ fi ti sọ́dọ̀ ọlọ́run pé agbára ọlọ́run kò sí ẹ̀ gbogbo ẹ̀ ló lè rí kíni ni ó ṣe. ìwọ wa tún padà tó dára ẹ pé ẹ̀dọ́ mọ̀ pé èmi náà mọ̀ lé láwọn ẹ̀ṣẹ̀ tó lè kọ́ dí àwọn nǹkan yìí. àjẹpẹ́ ètò ìbọn wá sí lọ́dọ̀ tèmi o èmi mo ṣe kíni èmi mo fà á sùgbẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́run lè ṣe. àìpé la fi wo ojú méjì agbẹ́kẹ̀sọ́dọ̀ ọlọ́run àfitì sagbára ọlọ́run gbogbo tá a tọrọ gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe kíni ló ṣe àwọn àfitì ìkejì ojú kùdìẹ̀ kùdìẹ̀ tiwa wọ pé ah tí mi ò bá bọ́ sí o ó lè jẹ́ kọ́dọ̀ tiwa ṣùgbọ́n kẹ́sì pé wọ́n bá ń sàdúrà tọ́dọ̀ ọlọ́run lọ́fọ̀ kẹ́sì pé ìwọ pé ṣùgbọ́n ọlọ́run agbègbè náà làbẹ́ olè mọ́sí fún wa àwọn pé ọ̀n fọ́ ti ọlọ́run wọ́n rí pé gbogbo nǹkan bọ́lá ń sọ pé ásíẹ̀jì bọ̀lá kùn gbogbo ẹ̀ máa jẹ́ pé yín o wọ́n fi sọ́dọ̀ ọlọ́run pé yóò jẹ́ pé wọ́n wá fi ààyè lẹ̀ pé tọ̀ ọmọnìyàn la wá o kùdìẹ̀kùdìẹ̀ wà lára wa o ìmí ilé má dé ọwọ́ wa ajẹ́ pé látara àjẹ́dá wa ni ṣùgbọ́n nífi yíò ti sí ọ̀dọ̀ ta ni ọ̀dọ̀ ọlọ́run àwòrán pé mọ̀wá ní ì ní tó máa ń kọ́ níyàn lè wà lọ́dọ̀ wa àwọn àmọ́ sábà bíi tájú àmọ́ fi ń gbà lè mọ́sí lọ́dọ̀ tiwa ìyẹ́pàdúrà kọ́lọ́ ń gbà kó ṣe kọ́ ni problem ṣùgbọ́n àwa tá à ń ṣàdúrà gangan náà kọ̀díṣẹ̀ kan lè mọ́ ṣe kí ni ó lè mọ́ pèsè ara wa gẹ́gẹ́ bí ẹrú fàyínà kakọ̀ tàtàrà dàtú ìjàmbá gbẹ̀rẹ̀ náà ká àdúrà bóyá tí ó yẹ kó gbà ní ayiwa ọlẹ́mọ̀ rú bẹ́ẹ̀ màmá àzálìkà yàmbá gà ọgbọ́dọ̀ láníyàn dáadáa sọ́lọ́run tó bá ń ṣàdúrà kọ́lọ́hún ṣe kínní kọ́lọ́hún gbà. ẹlòmídẹ́ bá tọrọ tó háì fún ẹ ti máa rí inú ìṣesí rẹ̀ pé ẹ kàn ń tọrọ eléyìí ni ẹ rí sábà lè rí nǹkan báyìí mọ́. lákòjúwe à ń tọrọ ájì fún yàrá wá wo gbogbo tó ní ni kí àbúrò lọ kálá jẹ ọlọ́jẹ́ iná lọ mi wá gàrí gan àti mu tí ò nira ọdún mi àmì ti bẹ̀rẹ̀ títún sanwó ọdún mi níbo láti wá rí yìí ẹ ti máa rí lójú rẹ̀ ta ni ń fọ́tì ó ń fọ́tì bọ́lá ò lè ṣe kí ni kò lè ṣe yẹn ló bá sẹ pé tá a bá ń bẹ lágbọ́dọ̀ ní husnu dhanni billahi azza wa jalla agbọ́dọ̀ dáadáa sọ́nà ọ̀nà ó sì gbìn yóò gbàdúrà wa. wọ́n ní falẹ́sì wà fákọ́kà dùn àìyí awọ́lẹ́ àyàmọ́nù àlééká bìdìjábà ti àkàrà nítorí ẹni tí ọlọ́run ọba bá ọlọ́run tó fi ẹsẹ̀ kòńgẹ́ láti máa pè é òun náà ni ó ṣàánú ẹ láti gba àdúrà rẹ làásìyàmẹ ìdá ata bẹ ìnsán bẹ asibábi ìjàmbá wàtàjà nù lùmọ̀ wá nìyẹn pàápàá jùlọ tẹ́yẹ̀ bá ń gbogbo ẹ sábà bí tàdúrà máa fi ń gà wá tó sì jìnnà sí àwọn nǹkan tí a fẹ́ níbi àdúrà nínú kádùn àmọ́ fi ń gbà oní ẹni kéèyàn jẹ ẹni tí ó máa jẹ halal kéèyàn jẹ tí ó máa jẹ kíni halal kó máa jẹ haram torí pé ìwà ẹ̀ṣẹ̀ a máa kọ́ di àrísìkí ẹni. anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadithi kẹ́kọ́ ní inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba ọlọ́run bàbá tó mọ́ ni kò sí ní tẹ́wọ́ gba nǹkankan lọ́wọ́ àyàfi tó mọ́ wa inna Allaha amara al-mu'minin bima amara bihi al-mursalin ìtọ́lọ́ ń pa àwọn ànábì tó pa àwọn ànábì ọlọ́run láti iná ìlú pa àwọn mùsùlùmí láti. bọ́lá ní káwọn òjíṣẹ́ jẹun tó mọ́ onípa adé la sọfẹ́ yà lẹ́sìn àmọ́ kúlù mi tọ́jú bá ti mọ̀ rọ̀sàkínàkù ẹ̀jẹ̀ nínú tó má nínú àkàtà àsìlárí sì kì fún yín. ànábi wa sọ fún àsọ̀hábà ìtàn arákùnrin kan tójó nírìn àjò àgbọ̀bárọ̀ àṣàṣà tó jẹ́ eruku ti bò dárú gbogbo ta gbogbo ti pẹ́ lórí ìrìn àjò yẹmúdù yàdà ìlà sàmá ìwà náwó sókè gbogbo asókè lẹ́yìn tí ń ṣàdúrà àníbi àwọn sọfún ẹ̀sọ́ wa pé ní famọ́tò amúhu haram ibi títí ń jẹ títí ń rí ti ń jẹ tí ń fi bọnu ọ̀nà kíni ọ̀nà haramu ni yẹlẹ abin ṣe fáàrí lẹ́nu pé kò sí owó aláàlí kan bí kan mọ́ yẹn náà nígbàdúrà fi nira haramu lẹ́ńkálukú ń jẹ iṣẹ́ ẹlòmíì àtìlẹ̀ náà ni ò ti dà iṣẹ́ tí ń ṣe ò dá ẹni tọ́tí tí ń ta tẹ́tẹ́ àtàṣẹ́ bẹ́ẹ̀ àṣẹ tí ò dá ni ẹlòmíì iṣẹ́ rẹ̀ dá ṣùgbọ́n ló ń fi àwọn àìdá sí bí èrú bí irọ́ bí yíwèé bí kò máa tàyàn jẹ́ ń díẹ̀ bí olùtajà ni nítorí jẹ́ fẹ́ẹ̀kì kó pé lórí jìnnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ìjọsìn wọn kù wa mashrabu haram àrẹ́bí níbi tárakùnrin ti ń jẹ haramu wa malbasu haram ètò wọ̀sọ́nù gan ibi kí ló ti rí haramu òun ni wọ́n ń ṣàdúrà yìí wa ghushiya fil haram òun gan gbogbo ẹ̀ gbogbo àtòkèdè ìgbésí ayé ẹ̀ níbi kíni níbi haramu inú wa ń gbólógbó ọlọ́run dákun ṣàánú mi ràn mí lọ àrẹ́bí ní fàánà ìsàdí àbọ̀là fún ìlọ́rọ̀ ti fẹ́ gbàdúrà rẹ̀ níbàwọ̀n ẹni ìdọ̀tí wájú ọlọ́run nínú nǹkan tó lè kọ dígbé àdúrà nù sọ àwọn alánìyẹ̀dá pé gbogbo àdúrà tó àti lọ́run lè gbà ṣùgbọ́n àwa ni kùdìẹ̀kùdìẹ̀ wà lára wa. náà tó lè kọ dínú nínú nǹkan tó lè kọ dá àdúrà ẹ̀rí òun ni kí èèyàn má ṣe àdúrà bó ṣe yẹ kó ṣe. kókó dáná lórí ẹ̀ ìyẹn bá ti padà ṣàlàyé fúnra. ìyẹn ló fàtẹ́ pé tọ́mọ nìyẹn bá fẹ́ ṣàdúrà kó máa ti ìsìnkìfàrù síwájú kókó rí ẹ̀ lẹ́ni tí ò mọ́ tí wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ yẹn lọ́wọ́ ọba tó dá wa ọlọ́ni fàkúlítì òṣèké fìrò rọ́bákún ìnáwó kánà gàfárọ̀ ẹ wá foríjì lọ́dọ̀ náà báyìí ọlọ́ba ti máa forí jì ni tẹ́ bá ti bẹ́ẹ̀ yúrí sí lè sàmá àléékún mi dìrọ̀ ọ̀rọ̀ ìgbà ẹni wàá jẹ́ kẹ́sàn-án máa lọ jò kẹ́ fún yín. ọ̀yùmùdídì kùn bí àmúwálì wà bá ní ìní ìgbà ẹni ó ṣe àwọn ọmọ alálùbáríkà àwọn owó owó tó pọ̀ àwọn alálùbáríkà fún yín ìpínlẹ̀ ìgbà tẹ́yìn náà wà forí jì lọ́dọ̀ ẹ̀ àdúrà yẹn ó ti wá gbà. bákan náà àwọn àsìbábìlì ìjábá òun náà ní kí akọ́kọ́ dúpẹ́ fọlọ́ kásásà láti fánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tá a bá fẹ́ ṣe dùá nínú àtàlà àbí tí mo jẹ́ ká dùá gbà ní torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala kó sóore tó ọ̀lẹ́ kàtọ́ fún ẹ ọtí wàá fẹ́ tọrọ àlékún ǹjẹ́ èèyàn tí ò tiẹ̀ jẹ́ nǹkan èèyàn bíi tiẹ̀ tó bá fẹ́ gba nǹkan lọ rẹ̀ títí máa ṣe dáadáa sí ọ kí lọ kọ̀kọ́ ti kọ́ tó tọrọ ẹ mà ṣe jọ́wọ́ kọ́ tó tó ṣe kí ni kọ́ tó béèrè tòní. bákàdé wá jẹ́ oyún ṣe fún ẹ lánàá ṣe fún ẹ jẹ́ lọ́kẹ́ ẹ yẹ fún mi ní nǹkan báyìí jọ. kásá sọ fọ́nà rẹ pé ó rèé rè òfìgbà kan dúró lórí wa. anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lórí arákùnrin kan tí ń ṣe dùn á. ó kàn kí àdúrà mọ́lẹ̀ náà ni láì fi àwọn ìdúpẹ́ síwájú ìtọrọ kí àtijọ́ fún anábà sọ̀sán láì fi síwájú. alẹ́mi ní fakọ̀dé sáájàlá haza arákùnrin yìí ti kánjú jù. ẹ̀rí nínú àwọn asbáàbù náà ni tahari awqatul ijaba gbogbo àdàdúrà mùsùlùmí máa ń gbà kò sígbà tá a lè ṣàdúrà tó bá ti wà mí tó dáa tó mọ́ kò síbi tá a ti lè ṣe kí ṣàdúrà. Eh, ìlú báyìí lẹ́yìn tí wọ́n á ṣàdúrà báyìí àyè òun kò sí. ṣùgbọ́n àwọn àsìkò kan wà tó tún lágbára láti gbé dùn á òsígbà náà. bìbáyìí àzáni wal iqama láàrin kíni láàrin irun sí láàrin ìkọ́mọ̀ báyìí àzáni wal iqama láàrin bàtà kọlu ìbàtà sì kọ́mọ̀ àsìkò gbàdúrà ni ilé ó tún jẹ́ ká máa dé mọ́ṣáláṣí ayé nẹ́fìlà àtàkàtà bẹ́ẹ̀ lọ́n ta fẹ́. bákan náà fi hálà ti sujud ńgbà tá a bá forí balẹ̀ ká tọrọ ń tá a bá fẹ́. anabi muhammad sallam oni ká tọrọ ń tá a bá fẹ́ lásìkò akọrọ̀bù máa yà kó nàlá abdul darobi ńgbà súnmọ́ ọlọ́wọ́ bá rẹ̀ ni wàhùwà sáàjì ẹ̀sẹ̀ kínní ńgbà tẹ́yìn bá forí kalẹ̀ àlejò wa ní ká bẹ lọ́n lásìkò ọlọ́run gbàdúrà wa. bákan náà fi sulusul akhir min al-layl ìdá mẹ́ta tó gbẹ̀yìn lóru ìdá kan sí ìdá mẹ́ta yìí tó gbẹ̀yìn lóru nínú àwọn ìfà ààyè tó fẹ́ kí abẹ náà bá ní. wọ́n yìí sá kánìlì ìsánù mọ̀lítọ́ra falẹ́ ayédè wallahu fi tilka alhala tẹ́yìn bá wà nínú nira obìnrin náà láyé situation yẹn torí pé àdúrà ẹ̀ tó wà nínú nira ti ti tèmọ̀ ń gbà wà fi hálà ti sáfàr àbí tẹ́yìn bá lórí ìrìn àjò àtàwọn àsìkò kan tọ́lọ́mà sọ́nà àtàrà tó ń ṣe lẹ́sà gẹ́gẹ́ bí àsìkò kan lọ́jọ́ jùmọ̀ tẹ́pẹ́ náà fáfẹ́ kò pé lẹ́yìn àṣírí ní gbígbàdúrà wà ń bẹ́ẹ̀ níta ń sọ yìí àwọn àsìkò yìí tó wáyé nígbà àdúrà ni kò sígbà tí mùsùlùmí yẹn ṣàdúrà ẹ̀rí gbogbo àti yẹn ṣàdúrà àtàwọn ẹ̀kọ́ mi tó yẹ kí a ní náà àsìbáàbò ìjábá ti dùn á tí máa ń ṣe sábàbí tọ́lọ́run fi ń gbàdúrà yìí ni tí nǹkan bá wá tí mo ti yẹ lọ gbogbo tí yẹn rò gbà ah, bóyá mi ni ẹ̀kọ́ yìí ò tó bóyá nǹkan mi ni ṣe bóyá ẹ̀ṣẹ̀ ló pọ̀. ọ̀dọ̀ rẹ̀ lọ́ fi àléébù tì sí. ẹni bákan náà kí abẹ lọ́hùn níbẹ̀ jẹ́ẹ́jẹ́ ọlọ́nudù rọ́bàkùn tàdọ́rù àwọn àkófìyà nínú ẹ̀kọ́ àdúrà náà tàdọ́rù àlẹ́ ti ń jí rẹ̀ bẹ́ẹ̀ wàkúfìyà ní jẹ́jẹ́ jẹ́mọ́ bó láti rí yẹn ṣe jẹ́mọ́ ńgbà tá a bá kóra wájọ́ tá a lọ́jọ́ kó àdúrà. ati bi alɔjɔta lɔkorodu gbogbo amoyɛ mu itakɔmɔti yɛ na alama pe aadise pɛlɛpɛlɛ o ti de kini o ti yàn bɛ tadɔɔru wa yi jire bɛ bɛ gbogbo ayi taba nbɛ lɔla tuntun kɛnɛ kote tí o ma pe nkankan sɛlɛ pe kalikalu nbɛ tiɛ ni wa kofi ani jɛjɛ wàdí wàhálà ti àwọn ọlọ ọlọ ọlọ kí lóun ti à ń sàdúrà nínú. ṣé tí kùrán ní bẹ́ẹ̀ láti fi ká bẹ́ẹ̀ lọ́nu. ẹ sáré ká gbọ́ mi. iléeṣẹ́ ẹ̀kọ́ àdúrà. ẹ ti ń jílẹ̀ bẹ́ẹ̀ yóò máa ra owó ẹ̀bẹ̀ síwájú ọlọ́run bá mi. àtàtà kọrí yó náà má fẹsẹ̀ jẹ́lẹ̀. kíkọ́ lọ́ta ṣe báyìí báyìí láti máa nà ká ní ní a lè ṣe fọ́gà wá fi ṣe àbí. a lè ṣe fọ́gà ká máa nà ká fún mi lówó fún ọwọ́ méjèèjì ẹlẹ́mẹ́ tó ń tàpá síwájú ọba tó ṣe kíni tó da eléyìí ti wà lára mùsùlùmí lẹ́nu o alásàlá tún ṣe abẹ́ gba nǹkan lọ́wọ́ pé yá lásìkò tó adé kí kálukú bẹ́ẹ̀ náà tó bá fẹ́ ẹ̀ka kúrò máa ń tàpá kálukú máa ó eléyìí tẹ̀kọ́ àwa mùsùlùmí ẹlẹ́mẹ́fẹ́ ni máa borí gbàgiri níwájú tá a níjẹ̀mọ́ níwájú ọlọ́wọ́ bá eléyìí sẹ́kọ̀ ọ̀dọ́ ìkọjá àlà nìyí o ẹ̀dá ẹgbẹ́ wa a lè ṣe bẹ́ẹ̀ sí kárì ìkẹgbà lọ́wọ́ rẹ̀ àfẹ́tọ́ ẹ pé ní bóyá ọ̀rẹ́ rẹ tó ń bá sáwàdà pé lágbájá tó fún mi kí n kọ́ tó fọ́ gbà lọ́rùn nọ́kọ́ fẹ́ tọrọ nǹkan o kọ́ máa ń nà ká kásí báyìí kọ́ máa ń tàǹpà a lè rí ìkẹgbà lọ́wọ́ rẹ̀ ká tó kó bá tó dá wa ṣùgbọ́n àwọn nǹkan yìí la gbọ́dọ̀ kíyèsí nínú àwọn tó tún lè kọ́ di ní al-i'tida fi du'a kí ẹ kọjá náà bí àdúrà kà ń yẹ́dù wá bí ismi bí kí ẹ máa bẹ lọ́hùn ismi ẹ̀ṣẹ̀ kọ́lá kẹfà náà bá gbọ́ tó sàdúrà ọlọ́run ní ijó gbà ká ọlọ́run ní ọ nílọ bí sẹ́yìn lọ́wọ́ àjẹta jẹta mo ti fojú wo nọ́mbà tí ó jáde bàbá tèmi ń bọ̀ ata lálẹ́ ọlọ́run ní ijó ọ̀tà torí pé àdúrà tó ọjẹ́ kọ́ ta kí lọ́ bẹ́ẹ̀ ti lẹ́yìn rẹ̀ lọ́ bẹ́ẹ̀ ṣẹ́ lọ́hùn. ẹ̀rí àbápòrá nìkan ló fẹ́ lọ àwọn fẹ́ náwó síbi tí ò dáa. àwọn kọ̀tí à kọ̀tí àti rahmi àbọ̀nbẹ́lọ́ ní tí ó tu ẹbí ká tá ọlọ́jà lówó nínú ẹbí wọn gbà wọn gbà bọ́ sọ́mọ fowó ṣàìdá sàn yòókù rẹ ni ẹgbẹ́ tí ń bẹ lọ́n rẹ tí ò dáa ni àbí ń bẹ lọ́n fẹ́ àti bá lówó àwọn yẹn gbé pé kí ni èmi ó yẹ ká fi ṣe tọ́lọ́ ọba ni pé yẹn kẹsẹ́ ti ṣí tẹ̀ ní àjọ tẹ̀sẹ̀ bọ́nu èwo tẹ́mi náà fi ṣe kéèsì lèmi náà wá báyìí tọ́lú ò ní jọ rí bẹ́ẹ̀ kọ́ fẹ́ẹ́ ṣe kéèsì lọ́nà tí ò dáa ni. tí mo fi da àwùjọ rú àfi dẹbí tí ẹ bá bẹ lọ́wọ́ báyìí àánú àwọn kan mọ̀ wá ní òtí àdúrà ìfigbà ni. wàmí ni ha. ọlọ́run ọba rẹ̀ àbí kọ́dira àbí inú tọ́lọ́run kádàrá ọlọ́run dákun òbí ni mọ̀jẹ̀ ń kú láyé ẹ̀rọ ní ah, àdúrà abalagídé bẹ́ẹ̀ ládùúgbà ó gbà ó yẹ kí ẹni ẹgbẹ́ ẹgbẹ́ sẹ́yìn ó gbà àbí tí yorùbá bá tẹ̀lé okòkò àgbà tó kú ọmọ rẹ̀ náà náà tẹ̀lé akéènì dúdú ni ọlọ́run dákun sọ mí déyàn funfun sẹ́yìn wọn gbà kó lè gbà mí tó bá dọ́gbọ́n síra rẹ lókù tó bá sì dọ́gbọ́n síra rẹ náà á mọ̀ pé èèyàn dúdú ni ẹ́ ọ̀yẹ́dẹ́ kínní àti fíṣẹ́ èèyàn funfun lọ́lọ́yà irú àdúrà yóò jẹ́ alẹ́ tí èèyàn gbà á ní alóògbà àdúrà rẹ̀ ṣé tó béèrè yẹn máa ń béèrè rẹ̀ ètò òtútọ́ ní sẹ́ríà náà ni pé kó má ṣe lọ́n kankan kọ́ lọ́dàkùn àlùjẹ́ náà tọrọ ẹ̀ mọ́tàfẹ́mí náà sálùjẹ́ náà sẹ́yìn wọn bá ẹnáwó yẹ kádùn abalagbájá gbà yóò gba àjọ àjùmọ̀lẹ̀ lẹ́mọ̀ tọrọ kò gbẹ̀sìn kò sèké wọ́n kò sẹ́sìn ṣùgbọ́n gbogbo ògbà òun máa tọrọ kíni àlùjẹ́nà sẹ́yìn wọn gbà ṣẹ́ríà ìyẹn ò lè gbà torí pé etí ń bẹ náà bá rẹ kọ́ lọ́n ṣe fún un tí kìí wáyé ní ọ̀nà tó ń gbé gbà nù ẹ̀rí. wọ́n ní àbí kàmá lókè àbí lókè aláwọ̀ ìjà ní nàbí yà ọlọ́dà kọ́mọ́sà sọ mí dà nẹ́bí sanabi mi ń kó bẹ náà kí gbogbo àtọ́wà mẹ́rin bá sàmí kò lè gbà dípò kẹ́tù ní ládàá lórí yìí gẹ́gẹ́ lẹ́jẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni tó gbà lẹ́bi mi ò ní wá lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí gbogbo orílẹ̀ ní ti olùkọ́dí ìgbàdúrà ni àbí kọ́dúrà àbí tó yẹ kó takò kádàrà pé àyẹ́dí Allah ta'ala àyẹ́jùmọ̀ àbẹ́yìnà nàfẹ̀dẹ́yìn pé nǹkan tó jẹ́ tó contradict àwọn tó jẹ́ opposite tí méjèèjì tí ó wá dẹyọ kan mi báwo ni yó òrùn àtòtùpá àbọkùnrin àtòbìnrin òun ló sọ lágbájá di yẹn kan tí ò ní jọkùnrin tí ò sì ní jóbìnrin ẹrí pé yìí kì í ṣẹlẹ̀ ẹrí. ani fàlìtìdá òbídùá máa ní omi ìjàmbá tẹ̀ ani ìkọjá àlà níbi àdúrà ṣíṣe òun ní ìjẹ́ká dúrà gbà kọjá àlà nínú àdúrà ṣíṣe kì í jẹ́ kádùá gbà kọjá àlà ẹ̀rí. àlébìyẹn tó ń ṣàdúrà àwọn ẹnìkan ṣàdúrà pé ní ọlọ́run fífi sálù jẹ́nà tí nǹkan báyìí wà ń bẹ̀ tí nǹkan báyìí bá tí nǹkan báyìí dúró. inú ẹ̀kọ́ àdúrà tó ní àmọ́ ṣàdúrà lódindi ọlọ́run fífi sálù jẹ́nà ọ̀ṣàdúrà lù jẹ́nà àbí gbogbo tó wà mẹ́lẹ̀ wọ́n wá là tí gíláàsì rẹ̀ rí báyìí tí kìíní báyìí sọ débẹ̀ rí ni. wọ́n máa tọrọ owó sí ọ̀nà dàkún fún mi lówó kí wọ́n ta sọ pọ̀ mẹ́ kí kìíní kan àti bíkọ́ láti lówó tiẹ̀ kó sì jọ́nà halali. àtàdúrà ní òdìndí àdébí wọn sọ fún mi pé à nítorí kan ni pé kọ́ tọrọ àlùjẹ́ náà tó bá ti tọrọ ẹ̀ gbogbo tó wà mẹ́ẹ̀ẹ́dì kọ́ wá sọ ń bi ìyá ná tọ́ba ti wá sọ ń bẹ̀ tọ́lọ́ ti sọ ẹ gbogbo amúrú bẹ̀ wọ́n ti dégé ni ó ti làmì ọkọ̀ mílíọ̀nù kọ́mọdé ọlọ́mọdé làmì bẹ̀rẹ̀ yóò máa pẹ́. inú táàfẹ́ ni ìkọjá là ń bi ìwà torí pé ọlọ́ni ẹbẹ̀ lọ́ọ̀ ní tàdọ́ọ̀rù àná níjì rẹ̀ bẹ̀ wà kó fìyà àti níjẹ́ẹ́jẹ́ innahu la yuhibbul mu'tadin ọlọ́run fẹ́ràn gbogbo olùkọjá àlà ẹ̀yin tẹ́ ń pariwo yàn olùkíní olùkọjá àlà ni yẹn ló bá dé pé ẹ̀kọ́ àdúrà ni pé nkálukú máa ń ṣàdúrà tiẹ̀ ní àyíṣe àdúrà olùjàmọ̀ ẹ̀yìn ẹ̀yin tá a ti lè ṣàdúrà àpapọ̀ wà akójọ ń sìn ẹnìkan ń bá a sọ̀rọ̀ wá ní ọlọ́run kó sànù àkínní àyíkú ló ṣe àmì wọn gbogbo akámọ lọ bìkan níbo lè à ń lè ṣàdúrà ni kò sí nǹkan mẹ́ta fẹ́ lọ ara mi pé ìkọjá àlà ó ṣẹlẹ̀ mi táà ṣe kí ni tá à ń lọ ni. ọlọ́ni ẹ mọ́ kọjá àlà torí pé ọlọ́run subhanahu wa ta'ala la yuhibbul mu'tadin kò nífẹ̀ẹ́ olùkọjá àlà. àníbà Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan wọn àtàwọn sọ̀hábà wà mí kan kálukú wa ń ṣàdúrà lọ́yẹ ọlọ́dọọdán ṣùgbọ́n ọmọ eléyìí lókè ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ iná lọ ọmọ tẹ́nikẹ́ta àníbi wọn sọ pé irba'u ala anfusikum ẹsẹ̀ ah, eh, jẹ́jẹ́ fa innakum la tad'una al-asma al-ba'ida ẹni eh, tẹ́ ń pè eh, kèésì al-asam kèésì àdìsí kèésì ẹni tó jìnnà fa innama tad'una sami'an qariba ẹni tẹ́ ń pè ẹni tó ṣe kíni tí ń gbọ́ ni qariba tó sì súnmọ́ yìí àníbi fún wọn ká má sókè ṣùgbọ́n alẹ́ lìí parí pé àlámà tájọ́ òfìgbà ni kí agbóhùnsókè ẹ fà mí kálukú ló wà lóde kíni àmì ẹ̀rí àárò pé bàbá ti gbóhùnsókè sí bẹ́ẹ̀ làdọ́ ọ̀sẹ̀ gbà ní. bàbá ń sọ fún mi pé ìtọ́nà òfin nífẹ̀ẹ́ àwọn olùkọjá là ń bi àdúrà ni pé wàá wà aṣùmáwó máa yà kúnnù bìlì ìtìzábìlà subhana bí wàá pé yẹn fọlọ́wọ́ bá ṣeré ni bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ ẹ̀ ń ó yẹn mú un. lápèjúwe gbogbo ẹ̀ wá kọ́ra ẹ̀ sọ́fíìsì ẹ̀ wá ń hó sẹ́fẹ̀ gbà kọ́lọ́dọ̀ ẹ̀ wá fọ̀kadì ẹ̀yẹ tọ́da àwọn ẹ̀dẹ́ ìyẹn nu o. tọrọ nǹkan ara ń fẹ́ eléyìí ó nídìí nǹkan ni yóò jíire bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹni tó fẹ́ gba nǹkan ní ọwọ́ rẹ̀ kó tó lè rí gbà. ní ni pé tí báàbù yìí ń kọ́ wa náà ni pé tá a bá ṣàdúrà kárí pé asọ́pọ̀n òun lẹ́ẹ̀kan náà ọlọ́run foríjì mi ọlọ́run kẹ́ mi ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣe mí lọ́mọ àlùjẹ́ náà má fi kí ni sí má fi insha Allah sí i torí kíkọ́ bá fi inshallah tí ó ti tako ìlànà ẹni tó fẹ́ gba nǹkan wíwà pọ̀ lójú kòkòrò sí nǹkan ọlọ́run fún mi lówó inshallah tó o bá fẹ́ ọlọ́run foríjì mi ìṣíìtà tó bá ti kíni tó o fẹ́ àlébìrì ká máa sọ bá òun mọ́ ìṣíìtà ni àbá táwọn pé ọlọ́run ti bá inshallah lẹ́yìn àdúrà ká máa sọ bẹ́ẹ̀ mọ́ torí wípé bí ìgbà pé ń tà ń tọrọ àfihàn lẹ́nu asọ fúnra wa síwájú pé ní àdúrà yàtọ̀ sádéhùn àdéhùn là máa ń fi inṣàlá òsì pé màá ṣe báyìí màá ṣe báyìí inṣàlá tọ́lọ́ ń bá fẹ́. ìyẹn ló máa nu ṣẹ̀rí àbúrò akéèyàn búra pé wàláhì màá fún yín lówó yín lọ́la. tó bá dọ̀rọ̀ àti òróró fún ọmọ kí ni ó ṣẹlẹ̀? ó máa sàtàn torí kó búra kò ní sàtàn torí kó ti fi inṣàlá òde. ok inṣàlá ó fi dé wàláyé fún yín lówó yín lọ́la inṣàlá ayọ̀ àti ò bá fi dé ní ó san ìtanràn tó àti inṣàlá kò ní san ìtanràn ṣùgbọ́n yìí ò débi àdúrà torí pé ọ̀sàdéhùn wọ́gán tọrọ nǹkan ni sọ ẹ jẹ́ kí á gbìyànjú ká sọ àwọn kẹlímọ́tì tó máa jáde lẹ́nu wa jẹ́mọ̀ ìsọ̀lẹ̀ kan pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ya ẹ má sàbẹ̀ ọmọ fi ń ṣàlàyé parí ẹ̀ ọlọ́run ti báyìí ní ṣàlá. ànábì ní faliyo azimu rọgìbà ojú kòkòrò yẹn fi rinlẹ̀ dáadáa. ẹ̀rí tó kọ́ sọ ni pé faliyo azimu lè mọ̀ sí àlà àdúrà téèyàn bá ní téèyàn bá ń béèrè yẹn máa fi rinlẹ̀ ni ọlọ́run fún mi ní nǹkan báyìí. bákan náà wàlíyo azimu rọgìbà ojú kòkòrò ẹ̀pọ̀ fẹ́ ní nǹkan ó fi rinlẹ̀ sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó bá ti náà wọ́n ní munasabatul báàbù lè tawhid báàbù táwa kọ́ yìí kí ni ìbáṣepọ̀ rẹ̀ wọ́n àti tawhid. من جهة الربوبية فإن من أتى بما يشعر بأن الله له مكره لم يقم بتمام ربوبيته تعالى أني باتي قولي أنت بان تورون كالودو لون táwa ń gbórùn nínú tọrọ ẹ pé àbí tó ń rò pé nìkan tó ń tú láàṣì ọlọ́run kó tó ṣe nǹkan ni. àìpé kò fi rùbù bí àárín ilẹ̀ fọlọ́run ìyẹn pé gbogbo iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe kò fi rinlẹ̀ bí apá nǹkan ó tó fún yọ̀ǹda kó tó ṣe kíni kó tó ṣe. ẹ̀gbọ́n àtọ́tọ́ wájú ilẹ̀ gẹ́gẹ́ tó bẹ lọ́n pé ọlọ́run ti báyìí fún mi tó bá fẹ́ bóyá kan sì lè mọ́ ni kó fẹ́ o tòótọ́ ìyẹn pé tó bá ṣe kíni tó bá yọ̀ǹda fún ẹ bí wàá kojú téèyàn fi ń wò nù لأن من تمام الربوبية ألا مكره له torí pé nínú tàmámù rùbùbíà kọ́ fi rinlẹ̀ fọ́nàfọ́nà ní ṣe gbogbo nǹkan ni pé ọ̀tún lọ́wọ́ bá lẹ̀ pé ọlọ́run ló lè ṣe é tẹ́nìkan ò lè dá títí tí ń ṣe ọlọ́ni láyé sẹ́lọ̀ àmọ́ ẹ̀yẹ fún àlè kò sí ẹni tí ó bi ọlọ́run ní tó bá ṣe fún àtọ́jọ́ ọlọ́run bá fẹ́ ṣe tí ò bá fẹ́ ta ló fẹ́ pé ó ṣe ṣe fún ọ láyé sẹ́lọ̀ àmọ́ fún àlè ní tọ́lọ́run bá ṣe kò sẹ́ni tí ó bí pé báwo ló ṣe ṣe wàá wí sanu ṣùgbọ́n àwọn èèyàn kọ́ máa ń bi wá o kọ́ra tí yẹn bá káyà láyé àbúrò àdìpọ̀ kan ni ẹ filẹ̀ ó fẹ́ kó tẹ́nà rẹ̀ má padà sí kíni má padà bí ibo lọ ṣe ṣe lè tó bá tún káyà káyà tí yẹn bá fi láyé ńkọ́ má ń bi lọ́rùn àbá níbí má ń bi lọ́rùn ṣùgbọ́n náà bá àyè bí o ẹ̀rẹ́ ló fi tó mọ̀ bí ọlọ́kan ló mọ̀ lọ ṣe ṣe lè sọ́wọ́ amúni ọlọ́ni wallahu yahkum ọlọ́run bá lọ́ba tí máa ń dájọ́ wala mu'aqqiba li hukmi tó bá dídá kẹ kò sábìlì kẹ̀kẹ́ kẹjá tó gbé lọ bí báyìí kọ́ àbàdà ó ti dáná nù. ó tẹ ọlọ́run kò tẹ ọlọ́run kò tẹ́ ń tí ó mú kò sínú kéde tí ní bá délé yìí ti ní tí kò ní lé omi lẹ́sẹ̀ ilẹ̀ báyìí kò sí o ẹ̀yà fún alákòjúwe àwọn ìjọ samud tọ́jọ́jọ́ ànábìwá sọ́ọ́lẹ̀ alayhi salam nígbà tí wọ́n kọ́ tọ́lọ́run ọlọ́run gbé ìyàwó bá wọn ọlọ́run ní fàdámà alayhim rabbuhum bidhanbihim fasawaha ọlọ́run dẹ ìyá sí gbogbo wọn ìyá ń kárí ó pa wọn run ìyẹn pa gbogbo òru rẹ pé tó tóbi lójú tiwa ni nígbà tó lọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́ni wala yakhafu òkùnbà kẹ̀kẹ́ wà á tẹ̀yẹ̀ bọ́ ọlọ́ni ò bẹ̀rù kẹ̀kẹ́ kí ni wà á tẹ̀yẹ̀ bọ́ ó ti ṣe ó ṣe lẹ́nu sori tá a máa fi rinlẹ̀ fọlọ́n pé ọlọ́run tí ó ṣe nǹkan ṣùgbọ́n tó bá sọ pé tó bá wù ìtumọ̀ kí afọ́n kẹlẹ́ má jẹ́ kó wù. ayé pé èyàn ti ń la ayé mi rúbò bí ìyá rẹ̀ ìkan nínú ran tawhid mẹ́tẹ̀ẹ̀ta. wàkàtàlì káfí naqsun mi náà yẹ ti rúbò bí ìyá ti mi ń jí àti ukhra. wa huwa anna Allaha yata'azamu al-ashya' allati yutiha. fa kana fihi qadhihun fi judihi wa karamihi ọlọ́nà kejì tó ti takò rò bí yàyẹ̀ ni pé àbí tí ọlọ́run máa ń ṣe àbó máa ń tóbi lójú rẹ̀ ni àbó tí ń pọ̀ jù ni ọgbà mo tọrọ ilé mo tún tọrọ mo ti tọrọ mọ́tò lẹ́ẹ̀kan mo tún tọrọ ilé mo tún wá fẹ́ tọrọ mọ́kàlélẹ̀ ah yẹn sọ̀kọ́ náà tọ̀ mo ti tọrọ méjì lẹ́ẹ̀kan eléyìí tó bá fẹ́ lòun o bí wàá pé àbí nǹkan ti ń pọ̀ jù ní ojú rẹ̀ ni ẹ̀ tó bá ti sọ yẹn náà ó tún ta agbára ọlọ́run bákan náà ó fi yé pé ní ọ̀rẹ́ ọlọ́run tó wà limited àbí tí bá ti ń pọ̀ jù yóò tóbi lójú ẹ̀ ni ah, ọ̀jẹ̀ lọ pé tó bá fẹ́ bíi kéèyàn kan ká ẹ dákun ẹ fún mi ní ten thousand pẹ́ ni èyí ten thousand ní pọ̀jù àgbà mo tẹ́ bá fẹ́ ni o ìtumọ̀ kó sì lè sọ di five thousand kó yẹ pé yẹn ti pọ̀jù ní lójú ẹ̀ ẹ̀ fẹ́ tó fẹ́ dákun torí olóòmù nídìí ten thousand ó yàtọ̀ sí ẹjọ́ pé ẹ dákun ẹ fún mi ten thousand tẹ́ bá fẹ́ kí ni tẹ́ bá fẹ́ bóyá ah, àbótí kọ́ ẹ pé ojú lèyẹn fi ń wọ ọlọ́run pé àbí kò ní ní àbó ti fẹ́ pọ̀ jù ní ojú ẹ̀ níjà lọ pé ìṣìta fún mi lówó ìṣìta sàánù mi ìṣìta ẹ̀rí eléyìí nínú ibi tó ti ta kọ́rọ́ ta fídì nìyẹn mi ní ìyàtì làásù ọ̀nà kejì tá a fi wọ̀ ni pé tó ti ta ko ta fídì ni pé ẹni ẹrú gẹ́gẹ́ láfẹ́ tètè láfẹ́ wò. ẹni fàáyín náà wò yẹ́sùrù bìtìgínà ìhì àrọ́bì ẹrú tí bá ń kọ́ lọ́dà kún fún mi lówó tọ́ ọ bá fẹ́ ìtumọ̀ pé kò ní ìdí nǹkan púpọ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́ bá fẹ́ tọ́ bá ti fún mi mo lè máa sáyé mi lọ ẹ̀tọ́ rẹ̀ ni ọlọ́run fún mi lálàáfíà ìṣí ìtàtọ́ bá fẹ́ ìpé tọ́ bá fún mi mo tó gbáyé láìpẹ́ láàárẹ̀ yìí ìtumọ̀ ẹ̀ nìyẹn yíyà pé kò ní ìdí nǹkan lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ọlọ́run káìpọ́ àyípọ̀ tí ì ṣe tọ́tọ́ nídìí nǹkan tẹ́nìkan ti wàá béèrè tó ń tó ń sàlùpẹ́ dákọ̀ ẹ̀ fún mi kí lọ́ọ́ ṣe fún un wọ́n fi léyìn lọ́wọ́ pé ò tí ì nídìí ẹ̀. wàhálà nẹ́kṣù fi tàwíìdì ìnsán ẹni ẹni tí bá tí wá sì ń bá ọlọ́run lò báyìí àdínkù wa mi tàwíìdì ẹ̀ kó máa sọ pọ́nà pé tó bá fẹ́ kó ṣe báyìí fún un. ẹrú táwọn pé ó gbọ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run lẹ́yọ̀ kan yóò jura rẹ̀ lẹ́fúta ní ọlọ́run ọba ni tí bá ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ yóò gbà pọ́nlọ́ náà ló lè ṣe. wọ́n ní sàwa omi ń jẹ́ àti olùhíyàtì àwọn rububiyati àwọn asma'i wa sifat. wọ́n ní ẹrú tó bá ń ṣe báyìí tí sọ pé ń bá fẹ́ ìtumọ̀ ẹ pé ní nǹkan wà nù tàwíìdì ẹ̀ níbi ìpín mẹ́tẹ̀ẹ̀ta tàwíìdì ta ni. ولهذا ذكره المصنف في باب الذي يتعلق بالأسماء والصفات sheikh usaimin ẹni torí ẹ ní sheikh muhammad bin abdulwahab tí wọ́n fi ka ọ̀rọ̀ yìí sábẹ́ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú orúkọ ọlọ́run àti kínní àti ìròyìn rẹ̀ torí pé ẹni tí ń wo pé nǹkan tóbi jù lọ́dọ̀ ọlọ́run ìròyìn wo lẹ́mọ̀ tí ó takò nínú ìròyìn ọlọ́run bẹ̀rù ẹ́ ní ìròyìn wo nínú ìròyìn ọlọ́run kí ọlọ́run ti bá ah, tó bá fẹ́ o kí àbó ti fẹ́ tóbi jù lójú rẹ ní ìròyìn wo ló takò mẹ́ẹ̀ ẹ́ eh? kẹ́límà kẹ́lẹ́ ló wà kó gbogbo ẹ̀ tẹ́wọ́n ní àròsá kìyẹn arábẹ́ ni ìròyìn wo nìyẹn takò pa ọlọ́run ti báyìí fún ah, àbó ti fẹ́ tóbi jù tó bá fẹ́ o tó bá sọ fún yẹn fún yẹn pé lápèjì ọlọ́dọ̀ yẹn pé ah ní tí mo fẹ́ tọrọ àbó ti fẹ́ tóbi jù ní ah tẹ́ bá fẹ́ o kí ìyẹn túmọ̀ tẹ́ ìyẹn rò rẹ nìyẹn abẹ́ni ò ṣe kí ni kò ní ẹ́ ayọ̀ ìròyìn tó yẹ ká kó mi ròyìn ọlọ́run kí àbí kò lágbára láti ṣe kíni ìròyìn àlùkùdìrọ̀ ọlọ́sọ pé ọwọ́ àlàkù lè ṣe é kọ́dìrì ìwọ ni wọ́n sọ pé tó bá fẹ́ sí wọ́n sọ pé gbogbo nǹkan ló lè ṣe kíni ló ń lè ṣe ìròyìn agbára ọlọ́run yẹn ń ta kò tí bá ń sáré ọkọ ọlọ́run sí báyìí bá tó wá ní lọ́kẹ̀sà bó ti fẹ́ pọ̀ jù wájú ọlọ́run bá ní. ó lè pé àmọ̀ pọ̀pọ̀lọpọ̀ nínú àtàwọn inshallah àfádùn àwọn àwọn òró lọ báyìí ṣùgbọ́n àlùfáàsù ṣẹ̀rẹ̀ ẹ̀yà ó ti pàtàkì fáwọn afáàmọ́ ń sọ nínú àkídà ẹ̀rí nítorí bá bá ṣẹ̀rẹ̀ àmì náà gbọ́dọ̀ lò nítorí bá ta kó káàdì kínní káàkóró mẹ́ náà. àti àwọn ẹ̀rí mi tí bàbá mú wá níbí. àlùmọ́yìnmù ni pé ní agbọ́dọ̀ ṣe àkíyèsí. bí a ṣe máa ṣe dùn áwò wa. ayọ̀ kí tá a bá ń bẹ náà bá subhanahu wa ta'ala a gbọ́dọ̀ máa fi tá à ń fẹ́ a gbọ́dọ̀ máa fi rinlẹ̀ nínú ẹ̀kọ́ àdúrà ni. ud'u Allaha wa antum muqinuna bil ijaba nínú ẹ̀rí mi pé ẹ máa bẹ lọ́hùn kẹ́sì máa lá àmọ̀dájú pé àdúrà yóò ṣe kíni àdúrà yóò gbà. àtàwọn condition fún alẹ́ kan tó yẹ kí ó pé sára wa kí ó fi sábà bíi tètè gbàdúrà ara yìí náà ni kí kí mọ́ni wàá dúró kí tawhid wàá nílẹ̀ dáadáa wọ́n ní wọ́n yìí sá lọ́kà ìbáàdì àní tí mi bá béèrè ń mi lọ́wọ́ rẹ̀ fa inni qaribun sọ fún wa pé mo súnmọ́ àwọn fún tafsiri máa mú nọ́kítọ́ àwọn nọ́kítà kájáde nínú ayé yìí gbogbo bí tọ́ba ti kán máa ń béèrè lọ́wọ́ ànábì ẹ̀rí ẹ máa rí kúlí lẹ́yẹ̀. يسألونك عن الأنفال كل الأنفال لله يسألونك عن اليتامى كل إصلاح لهم خير يسألونك عن العيلة كل هي مواقف للناس والحج أتبع بلو أم بعبير بالو سوفما باي Ọlọ́run pa níbi láwọn sọ fún un ẹnìgbà tó dáa nìyí pé táwọn ẹrú bá béèrè ń pa àmì lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run tẹ̀ fi kúlì sí Ọlọ́run pé lọ́ba nǹkan náà ti súnmọ́ àwọ̀ ẹ̀dá Ọlọ́run ti fa ìnì ọlọ́run sọ pé kó yẹ pé kò tiẹ̀ sí intermediary bọ́ọ̀lù ti súnmọ́ fa inni qaribun ọlọ́run sọ pé àwọn èkó ọlọ́run ló sọ pé fa inni qaribun mo súnmọ́ wọn ujibu da'wata da'i ẹ tó bá pè mí nu wọn ó ṣe kíni òun dà lóhùn ọlọ́run súnmọ́ wa bi ilmihi pẹ̀lú mímọ́ rẹ̀ ẹ tó bá pè yóò dá lóhùn ṣùgbọ́n fi condition dé fáliyé tẹ̀jì búùlì káwọn èèyàn náà yà á jẹ́ pé èmi náà bó láti jẹ́ pé ọlọ́njẹ́ máa bitọ́ atiláhi azawajal lẹ́nu pé a máa tẹ̀ lọ́lọ́wọ́ ọba sírọ̀m wàhálà náà ní kọ̀rọ̀ wa àti ní gbangba wà sí ìsìláàmù la bákan náà a jíwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́wọ́ ba bitọ́ hídì láti pé a mọ̀ lẹ́yọ̀ kan àní sí nǹkan mi ní dẹ́yìn ọlọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn sìn bá ti ṣe ní àwọn ọmọ ti yá aláwọ̀ náà ṣe kíni yá ìyá ti mú nǹkan mi mọ́ lọ ara ti máa dènà gbàdúrà ni ẹ̀rí ọlọ́ni fáliyẹsẹ̀ yìí búlí káyà jẹ́ pè mí ara àti ọlọ́ni kápẹ̀rún kí wọ́n náà ṣe kíni kọ̀ǹfìtàn ṣe lẹ̀ ọ̀làdúrà ẹgbà ọjọ́ gbọ́pọ̀ ọlọ́wọ́ ṣe kíni ò jẹ́ pè rẹ̀ bákẹ́rẹ́ ń gbọ́n tọ́lọ̀ òfẹ́ kásá fún un fàlìyúmínú bi bákan náà káwọn èèyàn ká gbà mí gbọ́ nígbàgbọ́ tó lágbára kèé ṣe gbàgbọ́ pẹ́pẹ́ kèé ṣe alìmánì ìjìmáàlì ìgbàgbọ́ òdindi torí pọ́pọ́lọpọ̀ yẹn lẹ́nu ìgbàgbọ́ kí náà níjàmọ́ ìgbàgbọ́ òdindi bóun ìgbàgbọ́ òdindi tata ń gbọ́ lọ́wọ́ gbàgbọ́ ẹ̀dá kùtà ní onínáwó fún gbọ́ lọ́wọ́ gbàgbọ́ ìgbàgbọ́ òdindi nù táǹgò jíṣẹ́ gbọ́ ọ̀dẹ́ tí òní sọ fún ògbàgbọ́ gbogbo àná ìlágbá àmàlà péjọ mọ̀ pé ọlọ́run bá tọ̀ gbàgbọ́ ló ṣe báyìí ṣe báyìí ó lè nírọ̀ ni tó bá yìí takò gbogbo tó gbàgbọ́ ló dídí ẹ̀ṣẹ̀ kínní ó ti bàjẹ́ ni. ayọ̀ gbogbo ààrẹ ìlà gbọ́dọ̀ kíyèsí kọ́lọ́mà sùpánù wa ta'ala kó ṣàánú wa bákan náà níparí a rí àwọn ẹ̀rí bíi àdúrà kẹtí insha Allah wà ń bẹ̀ bó tó yàtọ̀ sí ilé ìbámu àbá àti ṣàlàyé fún wa inṣàlá tí àmọ̀dájú tó wà ń bẹ̀ ni kìí ṣe inṣàlá tó àgọ́ iye méjì yé ní ibẹ̀. àfàmọ́ ló pé gbàgbé yẹn lo inṣàlá tí nǹkan ó sì dá yẹn lójú. ẹ̀fí mẹ́rin yẹn wá nínú dùhà òtí rọ̀ṣọ́lá sọ́lá tó máa ń ṣe nígbà tó bá lọ bẹ tẹ́wò ẹ̀rí. kílà àdúrà náà jẹ́ mọ́. aleykum yàrá di yàrá. من المسلمين والمؤمنين أيها نبع نبع إنا إن شاء الله بكم لاحقون ojo bi ọ̀rọ̀ ojo bi adoke ojo ọ̀rọ̀ ni ayọ̀ ọ̀rọ̀ ni yiwu tana bibi inshallah tó sì máa mọ dájú rẹ pé àwa o inshallah bikum lahiqun pé tọ́lọ̀ ń bá fẹ́ àwọn àbáyé ń jọ kẹsẹ́ ìdúró àti àtìlímọ̀ àbáyé kò sọ́tọ̀ èyí ó ṣe kí ni èèyàn ó kú ànábì fẹlẹ kọrọ ni tó máa mọ dájú rẹ ṣùgbọ́n tàdúrà yàtọ̀ gẹ́gbà ti ń sọ tábà ń sàdúrà direct ká gbìyànjú ká máa sọ ẹnu wa nínú àwọn kẹlímọ́tì báyìí ká ṣe ìyàtọ̀ láàrin àdúrà àti kíni àti àdéhùn bákan tábà ń ṣàdúrà ká kọkàn sọ́dọ̀ ọlọ́run pé pé inna Allah la yaqbalu min qalbin ghafilin láàyè gẹ́gẹ́ bí sọ àwọn hadisi kan ọlọ́run nígbàdúrà nínú ọkàn tó jẹ́ gáàpìlín ọ̀sùnkọ́ ọlọ́run fún mi lówó gbogbo ní lọ́ńdà ló ń wò ó tiẹ̀ kọ́kan sí. ọlọ́run fún mi lálàáfíà nǹkan mi lọ́n rò lọ́n tiẹ̀ láàyè ọkàn tí ń ṣeré àbí àtẹnà sàdúrà tó wá mi ọ̀tún mi sọ̀tún tó mi sọ́sì ẹ́ bóyá ń dání ni à ń ṣe báyìí à ń sàdúrà náà lò níwájú dání níwájú ọlọ́run bóyá kà ń kó aṣọ àmì àdúrà ń kẹ́sì òkèké eré lè wá ṣe bì náà ń fi sọ́tún náà ń fi sí oṣù sẹ̀mí àǹfàṣìra àlímọ̀ wàáyà. ìjúlẹ̀ ìjòyè lè ṣàdúrà kọ́lí bìkínì yẹn láàyè ọkàn tí ń ṣeré àdúrà ìgbà báwọn kakọ fẹsọjú sọdọ Ọlọ́run anabi ní falẹ yá àzìmí lọmọsí àlà nítorí wọn béèrè yẹn fìrin lẹ gbẹngbẹ wálé yọ àzìmí rọgìbà ojú kòkòrò rẹ jẹ kó rin lẹ tọ́lọ̀ fi ròyìn àwọn ẹni rẹ pé wàá yẹ di ìhùn nànà rọgàbà wọ́n rọgàbà àmọ́ abẹ́lẹ̀ rọgàbà yẹn tójú kòkòrò rọ́hàbà ni pé ìyẹn ní ti wá rírì ẹ àtàdọ́rọ̀ ìmọ̀ jírẹ̀ bẹ̀ wájú ọlọ́run wàkàánù níbo mi ọlọ́run wàkàánù lánàá kàṣe ni wàá tẹ́lẹ̀ bá fọlọ́run bá kọ́nà wà sùn àwọn àtàrà kó ṣàánú wa kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa.